الحمد لله رب العالمين إله الأولين والآخرين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته قال الله سبحانه وتعالى في كتابه العظيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا واعلموا أن الله تعالى خلقنا لعبادته والتوحيد قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ثم إن الله تعالى أنشأنا في هذه الأرض وصرفنا فيها لتحقيق هذه الغاية العظمى قال تعالى وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فينا فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب وقد أباح لنا كل ما يتوافق مع هذه الاستطلاع من النعم الظاهرة والباطنة ومن هذه النعم التي امتن الله بها علينا والتي تحقق الاستخلاف في الأرض وتحقق بقاء وانتشار نوع الإنسان في هذه الحياة نعمة النكاح قال تعالى وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم يأمر تعالى الأولياء والأصفياء بإنتاج من, من تحت ولايتهم من الأيام وهم من لا أزواج لهم من رجال ونساء طيب وأبقار فيجب على القريب وولي الأمر أن يزوج من يحتاج للزواج ممن تجب نفقته عليه وإذا كانوا مأمورين بإنتاج من تحت أيديهم كان أمره بالنكاح بأنفسهم من باب أولى هذا تفسير شيخنا عبد الرحمن الصيدي رحمه الله تعالى في تفسيره قال الله تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا تسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ففي الزواج تحصل المودة والرهبة والسكن ويحصل الاستمتاع ولا تجد بين أحد من الناس في الغالب مثل ما بين الزوجين من المودة والمحبة والرحمة وهذه تحتاج منا إلى شكر هذه النعمة ولما في الزواج من مقاصد عظيمة وفوائد جليلة وحكم وحكم وحكم بالغة فقد حث النبي صلى الله عليه وسلم على الزواج من حديث عبد الله بن مسعود من حديث عبد الله بن مسعود رضي الله عنه قال قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج من لم يتقي فعليه بالصوم فإنه له وجاء متفق على صحته فمن لله يلتزم الشعب وتسكن النفس ويستريح الطريق من تعب التفكير وتحصل الذرية وتنشأ الأسرة ويتكون المنزل ويعمل فتنة البصر والفرج وهي في زماننا هذا أشد خطورة على الشباب والفتيات وهذه الفوائد من النكاح تحصل للشباب والفتيات على حد سواء ولذلك لا ينبغي للأب أن يؤخر زواج ابنته إن تقدم لها من يرضى في دينه وخلقه قال رسول الله صلى الله عليه وسلم إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوا تقوا فتنة في الأرض وفساد كبير رواه الترمذي وحصله على الباب من هنا كان لزاما على من والاه الله أمر زواج الفتيات أن يحرص على زواجهن ولا يمنع ذلك خاصة وإن الفتاة المسكينة يمنعها الحياة أن تصرح بذلك خصوصا إذا ابتليت بأب لا يقدر للأمور أقدارها ولا يقيم لمثل هذه الأمور وزنا فتدفن البنت حسرتها ولوعتها في صدرها عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال الطيب أحق بنفسها من وليدها والبكر تستعمل وابنها سقوطها رواه مسلم وليتق الله الأولياء فيما ولاه الله امرا الكاهلين حري بنا كاباء وأفراد المجتمع أن نتعاون على تيسير أمر الزواج وأن العلماء يحاسب للشباب والشبابات زواجهن فاتقوا الله عباد الله واستشعروا عظم مسؤولية الملقات على عواتقكم على عواتقكم قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وكونوا رعاة الملاء وحرصوا على من يحقق سعادة لكم ولرعيتكم في الدنيا والآخرة هذا هو الله الله قرأ النبي محمد صلى الله عليه وآله وسلم

láì ní ọlọ́ọ̀bà àdìsọ́lá ní oúnjẹ ẹ̀yọ́ ọmọ ènìyàn ẹgbẹ̀rún ọlọ́run ẹgbẹ̀rún ọlọ́run ọba tí ó dáyé látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí kan yìí ó dá ẹni tí jẹ́ ìyàwó rẹ̀ látara àwọn méjèèjì ọlọ́run bá dá ọ̀pọ̀ tẹ̀ntẹ̀ yẹn lákọ lágbo ìwọ̀n dákúnlọ́ alẹ́ ní tàtà alúnàbí yìí ẹgbẹ̀rún ọlọ́run ọba ọlọ́run tẹ́ ẹ̀mọ́ fi bẹ̀rẹ̀ ayé tó bá fẹ́ gbà kan lọ́wọ́ ara yín ẹ̀mọ́ tó yẹ gbà ẹ̀mọ́ nítorí ọlọ́run wọ́n àrùhá ọlọ́run ní ẹ̀sìn tó páyà òkú ìbí ẹ̀mọ́ ìdẹ̀kú tọwọ́ yẹ gbà dájúdájú ọlọ́run ọba àlejò ọlá ó nílò nípa gbogbo tẹ́ ìṣúná tẹ́ ẹlọ́run ìmọ̀ ìpè dájúdájú ọlọ́run ọba sùfáànù ọ̀tá ìyẹn ló ti ọlọ́run ó dá wa látòrí pé kálíwá jọ́sìn fún ọlọ́run bá sùhánù wọn sálà ìdí tó fi dáa náà ní kọ́wá jọ́sìn fún òun torí kó sọ fún wa náà rẹ̀ nígbà yìí pé ogun dáìyà àti àjẹ̀nú lásán ìlà àdúgbò bí kò sì fi káàró jọ́sìn fún òun sùhánù wọn sálà. lẹ́yìn wá gbà náà ọlọ́run bá sùhánù wọn sálà ó mú wa jáde láti inú ilẹ̀ ó sì fi wá ṣe òpómúlérún sórí ilẹ̀ kí a lè bá àmọ́ mú wá sí ìdókòóngó ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba àlejò ọlámọdá lórí ilẹ̀ ó sì fi wá ṣe òpómúléró sórí ilẹ̀ náà ká lè bá àmọ́ mú dókòóngó ìdí tí ọlọ́run ọba subhanahu wa tó fi dá òun náà ní àlejò ọmọ ìjọsìn fún òun subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu ó sọ fún ọlọ́run ọ̀rọ̀ nínú hù wa ìgbà àtàmúdà afáàmù sọ ìhà ọlọ́run ní àwọn ìjọ sámúdáwá ọlọ́run ní àwọn ọmọ ẹ̀yà wọn sí wọn kí ṣe ànábì sọ́ọ̀lì ànábì sọ́ọ̀lì wọn sọ fún fọ́ọ̀n ẹ̀yìn ìjọ mi gbogbo lọ́ ẹjọ́ fún ọlọ́run bá dáa níjọ jọ́sìn fún ìkòmọ̀ tẹ́lẹ̀ bíi tíjọsìn tọ́ sí lódodo lẹ́yìn rẹ̀ tọ̀ ìyẹn ìkéde ìkéde ní wípé nínú àwọn ìrètí tó nílé lórí wípé wọ́n à ń ṣáàkùn ní àbù ọlọ́run bá subhanahu wa ta'ala ó mú yín jáde láti inú ilẹ̀ ó dá yín látara yẹ̀pẹ̀ wà dàmárùkùn fi hà ó sì jẹ́ kí ẹ tún máa gbé lórí ẹ̀ náà ó fi ń ṣe ẹni tí ó mọ̀ jẹ́ ògbómúlérò lórí ilẹ̀ tó yẹ pé ẹ mọ̀ pọ̀ sí àwọn bàbá ó mọ̀ bí àwọn ọmọ tó bá jẹ́ méjì gan àwọn ọmọ náà wọ́n ti bàbá àwọn ọmọ táwọn náà bí àwọn náà tó di bàbá àwọn ọmọ inú tó di bàbá ó bí ó ṣe máa lọ nìyẹn ìṣèlú márùn àrùn pé ká ẹ mọ gbé lórí rẹ̀ tó mọ tó gbogbo ilé yìí à nítorí náà ó di ọ̀rọ̀ èèyàn fún yín kẹ́ ẹ lọ ọmọ tọrọ tuntun bá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa adúgbàjọ ọlọ́run ọba sùhánù wàtàlà ọba tó súnmọ́ ní pẹ́kípẹ́kí ni tó sì ti gbọ́ gan ká tó sọ ọ́ ọ̀pọ̀lẹ̀ àbáhà lánàá kúlà mọ̀ yàtọ̀ wá fàkù máa ábí alìsọ̀kùlàfà nílẹ̀ ní àmì ìrọ̀ nínú àwọn ìdẹ̀ra rẹ̀ tọ́lọ́wọ́ bá àdéjọ́lá ń lò sábàbí fún ìsìnmáàrún àrùn ibi ká lè máa pọ̀ sí lórílẹ̀ ká lè máa tẹ̀mí lórílẹ̀ kí àwọn bàbá kan máa fi ìṣẹ̀mí wọn lé àwọn ọmọ lọ́wọ́ káwọn ọmọ náà lè máa fi lé àwọn táwọn náà bá mi lọ́wọ́ ìlànà ńlá ní àyà àwọn ìlànà ńlá àtàyàṣà Allah subhanahu wa ta'ala títí ìgbàgbọ́n àwọn ọba subhanahu wa ta'ala tó fi tèrú tó fi tèrú fún pẹ́tọ̀ àsìkò báyìí ẹnì tí ọlọ́run ọba àlejò ọlá tó fi sí abẹ́ kámọ níyàwó àti kámọ lọ́kọ kámọ níyàwó àti kámọ lọ́kọ òun náà ní ọ̀nà kan gbòógì tí ìsìn ìmọ̀ọ̀nà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọmọránù àmọ̀ tí yóò fi mọ̀ lọ títí títí títí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi fi gbèdéke sí ìsẹ̀mí gbogbo tí ń bí àti tí ò ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rú sí ọlọ́run oníwájú àyáàmì ní kò wọ́n sọ ní ṣe ìlànà ìbáàdì ọlọ́run ní ẹfẹ́ fún àwọn àpọ́n nínú yín tí wọ́n jẹ́ obìnrin ẹfẹ́ fún ọkọ ẹfẹ́ ọkọ fún wọn àwọn àpọ́nbìnrin nínú yín ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ní kẹfẹ́ ọkọ fún wọn bákan náà àwọn tí wọ́n jẹ́ àpọ́nkùnrin tí wọ́n jẹ́ àpọ́n tí wọ́n jẹ́ ọkùnrin torí pé gbólóhùn àyámọ̀ lọ́dọ̀ àwọn lágbáwá wọ́n máa ń lò fún ọkùnrin tí ò bá níyàwó wọ́n máa ń lò fún obìnrin tí ò bá lọ́kọ wọ́n máa ń lò fún obìnrin tó fẹ́ fẹ́ yìí ṣùgbọ́n kò sí ní ọ̀dọ̀ ọkọ mọ́ wọ́n máa ń lo àyámọ̀ wọ́n máa ń lò fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́run ní ẹ fẹ́ fún wọn àwọn ọmọbìnrin yìí tí wọn ò ní ọkọ ọlọ́run ní ẹ̀fẹ́ fún wọn nínú yín àti àwọn ẹni nínú àwọn ẹrú yín ọlọ́run bá subhanahu wa ta'ala tí fún wọn ọlọ́run ní yíyẹ fún mi fòkòrò tó ti fún mi ní ọlọ́run bá nínú ọlá àwọn òun rọ̀ wọ́n lọ́rọ̀ torí ọlọ́run bá wà ní ìrìn àárí ọlọ́wọ́ bá ní ọba tí ó bá yè níkẹ́ ó bá yè gbogbo nǹkan ó sì nímọ̀ nípa gbogbo nǹkan pátápátá eléyìí nínú àwọn ìdíwọ́ tí ó máa ń bá àwọn ọ̀dọ́ langalanga lónìí òun náà ní pé kọ́ bẹ̀rù pé ní aláàfẹ́yàwó náà bọ́tà kò sáyé jẹ́ ẹ̀pẹ̀

kò sì ní tó wa táfìwọ̀ sàárè wọ́lọ́rùn tọkùnrin wá wà tó bá ti ní tó bá ti ní mọ́rùgbàt wọ̀lọ́fánà lè ti rà tó bá ti ní source of income tàbí tó ní nǹkan kan náà fẹ́ pé nǹkan yẹn ó bá kí ìtò bá jùlọ lọ́fẹ̀ ó ń di mọ́ ọmọ owó wá o ìyẹn ni mo fi gbọ́ bùkátà ìyàwó náà torí pé àwọn tó fẹ́fẹ́ náà lílé tó wọ́pọ̀ jù lọ́pọ̀lọpọ̀ láti gbé ti ṣe gbóngbọ̀n ọ̀pọ̀ láti lé wọn ẹnu òun nìkan náà nítorí wọn fẹ́ fẹ́ àárẹ̀ ń jẹun àlẹ́bí sọ́rọ̀ àtọ́lá sọ ibi tó bá tó yẹn tó tó yẹn méjì tó tó yẹn méjì mẹ́ta tó tó bá tó yẹn fúnra rẹ ẹni lọ́mọ fún jẹ náà fi fi dáyà tó bá yá ìmọ̀ tàwa fà á èyí sì yóò mọ̀ fẹ̀ yóò mọ̀ fẹ̀ tọ́mọ bá ti ń dé brain yóò tún ṣiṣẹ́ sí dáadáa ibà ibi tó wọ́n ti wọlé ó yẹ kó jẹ́ bórí mi pé dáadáa tó tún ṣiṣẹ́ lórí yóò ti mọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi yóò sì máa pọ̀ sí. gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ní ọ̀dọ́ yìí bí fàyà gbangba pé ah mo fẹ́ lọ fẹ́yàwó mo fẹ́ lọ fẹ́yàwó torí bí yóò mọ̀ ní pé ìjọ́wò ni ó pọ̀ ìjọ́wò ni ó pọ̀ ìjọ́wò ni ó pọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni wípé kì í sábà pọ̀ náà lóòjọ́ o yóò mọ akumule ọjọ́ mọ̀ gorí ọjọ́ òun náà ni àwọn tẹ́lẹ̀ mọ̀tò kí ni o yóò mọ̀ ní fúnra wọn. wàsáàlì à ẹlẹ́ẹ̀kejì ní pé ìyàwó téèyàn gẹ́gẹ́ fẹ́ fẹ́ fúnra rẹ̀ gẹ́gẹ́ ìyàwó téèyàn fẹ́ fẹ́ fúnra rẹ̀ òun náà nílùú kùtẹ̀ náà ti ń gbé láti lé wọn tọ́lọ́wọ́ bá àdìjọ́lá tó kàdára ní lára tó bá gbogbo àtọ̀dọ̀ ọkọ rẹ̀ ọlọ́run ti pinnu ló tó jẹ́ mọ́tọ́kọ́ so nítorí náà àwa ọ̀dọ́ afẹ́ràn wa nítorí tọ́lọ́ ká gbìyànjú láti ṣalápá ń tètè láti níyàwó ká gbìyànjú láti ṣalápá ń tètè láti ní ìyàwó ẹlòmíì ó ti lé ní thirty five years ọ̀lọ́ ìdí sí màrí. tẹ bá sì lọ rẹ̀ ká kí ló tó ti máa ń ká kò sí ìdí sí ni kò tí easy òun gbé two bedroom flat wọ́n tuntun odi àrá méjì àti pálọ̀ kan òun ló ń gbé kò dị easy òun gbé èrú self contained kò tí easy ó ní bí mọ́sínì kúlúńjọ́ kan tó fi ń káàkiri tó ń iṣẹ́ ti wá ní padà kò sì ní kò òun ló torí pé kí ni o ọjọ́ ti ṣe kí ni o ọjọ́ ti lọ náà sí. ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní ká fẹ́ fún àwọn ọmọ wa obìnrin ká fẹ́ ọkọ fún wọn. yorùbá sọ nínú ọ̀rọ̀ wọn wípé tọmọ kékeré bá tó lọ́kọ́ wọn ni á fún lọ́kọ́ tó bá tó ní àdá á fún ládà wọn ò sọ pé kó lọ wá ọkọ wá fúnra rẹ̀ wọn ò sọ pé kó lọ wá àdá wá fúnra rẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin àwọn ni wọ́n wá ọkọ fúnra wọn o àwọn ni wọ́n wá àdá fúnra wọn o wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ń kàn dé nínú yọ̀ abẹ́lẹ́ ọba sùhánù wàtálà kọ́lọ̀ ọba àdìjọlá kọ́mọ̀jẹ̀ kí àwọn ọmọ kọ́mọ̀sì àgbákò látara tí wọ́n lẹ́yìn ọkọ ọlọ́run ọba sùhánù wàtálà ó ń bá wa sọ̀rọ̀ àwa tí a jẹ́ àwùyá wal afiyá àwa tá a jẹ́ alábòójútó lórí àwọn ọmọ yìí àwọn tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àwọn tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó kó ìdánu àwọn ọmọ ìlú lọ́wọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ń bá wa sọ̀rọ̀ ó dẹ̀ jẹ́ kó yé wa wípé ojúṣe wa ni pé ká fi àwọn ọmọ ìlú lọ́kọ́ tá a bá rí wípé wọ́n ti tó láti ní ọkọ tító láti ní ọkọ ní bíyàn tító láti ní ọkọ ní bíyàn ẹlòmíì ó bí ọmọ obìnrin ọmọ yẹn ti lé ní twenty five years ní àkàtà rẹ̀ tẹ ẹ bá lọ bá rẹ lẹ́tà aláàjì ọmọ ní yìí ọmọ tó kẹ́ẹ̀kẹ́ sì tó ọkọ̀ fún ẹ̀ẹ́dẹ́rù ọ̀gbọ́n ẹ̀sẹ̀ parí masters ni mo fẹ́ fún kófútì fún phd kó ló ti gbé à tó bá ní phd náà ó ní bọ̀rọ̀ kan mọ̀ ṣáádà yẹn ò dẹ̀ ní páálí phd yẹn kò ní ti ṣe ọkọ̀ o wàláì kò ní di ọkọ̀ fún páálí tí ó dì náà ló ti di fún yẹn bọ́mọ bá ti bàlágà tó bá ti lé ní 1870 years òbí tó bá níwòye tí tó dìdò pẹ̀lú nǹkan tí àwùjọ wa ń sọ ó yẹ kọmọ nínú ọkọ bẹ́ẹ̀ àbòsíta tó mọ́ ń ṣe àwọn ọmọ wa tí wọ́n ṣe sì náà rí sọ pé inú ẹ̀sìn la bí wọn sí látijọ́ tá a ti bí wọn ọkùnrin kankan ò ní access sí wọn ká mọ̀ fi àwọn ọmọ yẹn wí àwọn Teresa àwọn Tóyìn àwọn Ngozi àwọn Elizabeth tí wọ́n wà ládùúgbò tí ayé wọn ti yàn mọ̀ àpàlà àbòsí àbòsí hada zulmu na àbòsí àbòsí àti báwọn ọmọ yẹn wọlọ́ọ̀dì ó kù fún ìdọ̀rọ̀ fi ìtàbà àbòsí àti báwọn ọmọ ọ̀rí bóòsì tó lè pé tó bá fẹ́ bá ọkùnrin mẹ́rin ti dìná láàrin ọjọ́ mẹ́ta ó mọ bí ó ti sẹ́ẹ̀tì time table ẹ̀ tí ò ní takora wọn. ndozi ó mọ bí ó ṣe ṣẹ́ẹ̀sì tẹ́ǹtẹ́bù ok, pé lọ́jọ́ báyìí ó fẹ́ lọ́dọ̀ Joshua lọ́jọ́ báyìí ó fẹ́ lọ́dọ̀ Daniel lọ́jọ́ báyìí ó fẹ́ lọ́dọ̀ Matthew ó ti mọ̀ bí ó ṣe tó tẹ́ǹtẹ́bù yẹn ò ní kálá fara wọn kò ní kakura wọn tí ó ti ṣe sùnà sáárà fúnà mẹ́tẹ̀ẹ̀ta àwọn yẹn tó ẹ pé wọ́n ti ń ṣe wọ́n ti ń bá wọn sùn látọmọ ọdún mẹ́sàn-án wọ́n ti máa ṣe ìfowópamọ́ bá wọn sùn àwọn èdè wọn fi ń ọdún kan náà àjọ bí kódà ogun oṣù mẹ́ta lọ́wọ́ rẹ̀ tó ìdílé pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ lè sọyọ ọkùnrin tó ti gorí òun ìyẹn ni wọ́n fi ń rí ọmọ ẹsẹ̀ àfífà ọmọ ẹsẹ̀ tẹ́nìkan kò sí lásán òrí ayé òun fi ń gbó sí òun fi tó nì òun fi ń wé Aisha òun fi ń wé rọ̀ṣìmọ́ Shatan kádà túlùmù àfi àbòsí ni à ń bo àwọn ọmọ yẹn sí àtún àǹtí ẹ̀sùn àfi rẹ̀ mọ́ jẹ́ pé àkùnkùn ní ti sì lákùnmọ̀ ní èyí tí ìlú túlẹ̀ níyọ̀nà ìkàlẹ́ ìyàwó ti ẹ̀kọ́ ọ̀fẹ́ tó bí ọmọ yẹn fọ́ ṣé bí etí yàtọ̀ ọ̀fẹ́ yà rẹ̀ etí yàtọ̀ ọ̀fẹ́ yà rẹ̀ náà nígbà tó bẹ́yà rẹ̀ létí yà ọmọ ẹ̀dẹ̀ tí lọ ní ẹ̀ ìbá wọ́kọ ẹ̀ sára yìí ó léwu ọ̀nà ó léwu lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọmọ wa obìnrin wọ̀nyí wọ́n mọ̀ ń killings ìdí ń bẹ nínú ọkàn ìdí ń bẹ nínú ọkàn rẹ̀ ó lè mọ́ free láti bá bàbá ní sọ́ọ̀lù ó lè mọ́ free láti bẹ́ẹ̀ nìkan sọ́ kí ni wàá mọ bó díẹ̀ yóò mọ kí fún ní problem nínú ẹ̀mí psychologically wọ́n lè wà ní sọ́dà because ọ̀gá òun ti ní ìdí kó òun wà ní abẹ́ ọkùnrin tí wọ́n sọ ìdí òun fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí akọ̀bí jú gbáyé ẹlòmíì tó máa sọ fọ́mọ rẹ̀ ah, aláàlẹ́gbà ọmọ ní ó ti lé 22 years gbà ẹ̀sùn ìdí ẹ̀bẹ́ nílé kan ló kòrò ojú ni bí ìgbàgbé ẹgbẹ́ ìtàn burúkú ni wọ́n ní wọ́n àbẹ́ẹ̀kì gbogbo sí fọ́mà rẹ̀ ẹ lọ nínú àwọn nǹkan táwọn ọmọ ti láyé náà tí wọ́n máa máa tọ́lọ̀ bá kọ́ tó wọ́n máa nínú bẹ́ẹ̀ ṣe ń láàánú ní ẹ̀ wípé yóò lọ yunifásitì yóò ṣe dìgírì yóò ṣe sẹ́kọ́ndì dìgírì yóò ka gbogbo òwe ayé ẹ máa ní lẹ́ẹ̀mí náà wípé nínú báwọn ẹwà ṣe láyé ó náà fáwọn ẹwà lọ́pọ̀ ọwọ́ abímọ nínú ibẹ̀ náà lọ́kọ̀ yìí náà bímọ nígbà lọ́kọ̀ yìí náà bímọ ẹ rí nígbà àwọn òbí wa kọ́lọ̀ ọba àlejò ọlá àwọn tọ́jú kọ́kálì kánú kọ́lọ̀ kó bá tẹ́ wọn àwọn tí wọ́n bẹ láyé ọmọkùnrin bá wà tí ọwọ́ rẹ̀ jí láàárọ̀ kùtùkùtù tó jí sówó tọ́nà oúnjẹ tó bá lọ bá tó bá lọ bẹ àwọn òbí rẹ̀ tí ò tí níyàwó tí ti bímọ mọ̀mọ́ rẹ̀ mọ̀ sọmọ pé ah, ọkọ mi dákẹ́ lẹ́nìkan àti ìmọ̀ àmọ̀ ìyàwó rẹ̀ yóò sọ yóò fò mọ́mọ́ àpọ̀ mọ̀ sí pé ó dà ní ẹ̀rẹ́ ti kọ́lé nítorí ìtòsí náà dáa gbogbo kọ́lé ìlànà tó ah, àmọ̀ ìyàwó rẹ̀ ìyàwó ìyàwó dé mọ ìyàwó rẹ̀ mọ̀mọ́ yóò mọ̀ sọ bẹ́ẹ̀ yóò mọ̀ tẹ̀mọ́ létí kì í ṣe ń gbé àwọn nǹkan tá a ti ṣe nínú ayé ìrìn tó mọ́ ó tò mọ́ nínú ṣùgbọ́n nínú ẹ̀ ni ó pé ó tún kù kíní kan tó yẹ kó kàn tó bá ti kó òun alhamdulillah ọkàn wọn abalẹ̀ báyìí ẹ yí pé àwọn nǹkan yẹn wọ́n wọ́n ti wá nílọ rẹ̀ ipe ká ṣe alápáǹtì alákọ̀ọ́kọ́ wípé kì í ti níyàwó gbó tó lò sí ó tó ẹ pé ní mọ́ tẹ̀yìn olówó lọ́wọ́ ni ah, àwọn àpọ́nú wa yẹ kó lówó yìí ẹ̀gbọ́n mi àwọn àpọ́nú wa àwọn òsáàdì ìyàwó kankan tó ẹ pé ìyàwó títí fẹ́ ìyàwó tó ẹ pé mọ́ kó lówó yìí àwọn yẹ

bàtà àdọ́dọ̀ rẹ̀ ní sọ́lọ́sọ́lọ́ wa ń sọ pé wọ́n sọ́lọ́ sọ́lọ́sọ́lọ́ gbà káfà àtàkọ́ da kò fèsì lè fi mọ̀ ní anájú gbogbo tí mo ní ìjẹ́ ìdíjà ní kẹta báyìí tó ti dákan tó ti tọrẹ àní sọ́lọ́sọ́lọ́ sọ pé ọsibítù ah, ọkọlọ pé tòun sáyé ó ní tútọ̀ anájú ní kẹfì wà ní tóun tó bá wá ọba tírì wọ́n tó lè tó kẹfì lẹ́nu ẹni ọba tírì náà pọ̀ ṣùgbọ́n tó débi bàbá sọ fún mi pé kó o fi ìyàwó rẹ lẹ̀ lẹ́ni tí ó ní tó bá tó tọ́jú òyìnbó rẹ pín ó dájú tó tó fi ìyàwó rẹ̀ lẹ̀ lẹ́nu tí yóò mọ̀ gba báárà àbẹ́ni tó mọ̀ gba báárà fún lọ nítorí wípé gbogbo òkèlè tó bá fi tẹnu ìyàwó rẹ̀ báyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò mọ̀ kọ́kọ́ pé kò sọ́ra mọ̀ ẹ̀dá ẹni tó wà níyàwó irú orí ọ̀fẹ́ yìí bóò ló ṣe ni ìtumọ̀ méjì àwọn olùmọ̀ fún ìtumọ̀ aláàkọ́ ni wípé ìdíyàwó jẹ kọ́mọ ó ṣètò ẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ ni hátà alùpùmọ̀tà alẹ́tì tẹ̀jìálù tẹ̀jìálù àfi yíyí mú àti ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé tó ń jẹba jìnnà tán tẹ̀gbọ́n jẹ kalẹ̀ lè báyìí ìwọ ọkọ̀ fún àrẹ na ẹnu òfin sílẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò kọ́ ìpínyẹ̀ sọ́dá kan ẹ dákẹ́ ẹ tí ò ní ìyàwó ọ̀sẹ̀dí fún gbẹgbẹ́ sí lọ́la sí arúmù mo ti gbẹgbẹ́ ẹ̀kì ìjà rẹ̀ sí ìwọ́rọ̀ rẹ̀ àdásùn àdájí kíníkèéjì ara rẹ̀ lọ́sọ̀lọ́sọ̀lá sọ́ọ́tà jẹ́ àwa òbí tá a jẹ́ àwa aláṣẹ lórí àwọn ọmọ yìí ẹjẹ́ ká mọ̀ ṣe mọ̀rọ̀ àti wọn ó ṣe pàtàkì ó ó ọkọ̀ ó lè kòrò létí ó ó dẹ̀ ní mọ́ bàwá lára mú ṣùgbọ́n ò tọ̀rọ̀ ní ìtànsọ fúnra wà ní bẹ́ẹ̀ nínú jam bẹ́ẹ̀ nínú waec bẹ́ẹ̀ nínú poli bẹ́ẹ̀ nínú yunifásitì ẹ máa ronú ọkọ̀ náà o nínú àwọn ìlú ẹ má dojú kò ń ẹ sì sọ́ra táwọn ọmọ yín mú ẹ sì wálé ẹni gangan fúnra yín ni kẹ́ ẹ sálápá ń tètè lórí táwọn ọmọ yóò dé rí ẹni rẹ fẹ́ ẹ tèkì yín ni ẹ tèkì òbí ni bó ṣe jẹ́ ẹ́dẹ̀ kì í jẹ́ ìsanwó oṣù wọn bó ṣe jẹ́ ẹ́dẹ̀ kì í bó ṣe jẹ́ ẹ̀fọ́rí yí tó jẹ́ jẹ́ nǹkan ṣíṣà tó wà ní ọkàn yí gbogbo nàfàkọ́t ìnáwó tẹ̀ ní lórí àwọn ọmọ yìí bó ṣe jẹ́ ẹ́dẹ̀ kì í jẹ́ pé tẹ́lẹ̀ mi ò bá ti sanwó oṣù ọmọ rẹ̀ kò ní gbádùn tẹ́lẹ̀ mi ò bá ti sanwó léṣe ọmọ rẹ̀ kò ní mọ̀ra ókè bó ṣe rí bá náà ló yẹ kí bí àwọn ẹ sọ́ra fẹ́kẹ́tọ̀ lọ gbé ẹnìkan wálé ó sọ àbúrò wa ní dápọ̀ ọlọ́run ní ìbàjẹ́ jẹ́ ọlọ́run ní dọ́ọ̀lá mú o mọ́ sọ fún mi pé orí bọ́dà kẹtọ̀ tó fẹ́ fẹ́ o mọ́ sọ fún mi mọ́ ti gbọ́ létí yìí mọ́ sọ fún mi bọ́dà kẹtọ̀ wá rí mi ṣùgbọ́n tí mo fẹ́ lọ́pọ̀ wá sọ fún mi táwa sọ fún mi mọ́ mú bọ́dà kẹtọ̀ wá o wá sọ fún mi pé ah mo fi pé mo ti sọ́dún mo fẹ́ ṣe nìkan tó tó wá sọ pé ó ti tán èmi máa lọ pẹ́tọ̀ lágbájá dá ìlú kan fẹ́ torí pé àwọn Yorùbá sọ wípé ibi tí àgbàlagbà jókòó sí lórí ìdòkó tọmọ tó ti bá gorí di ìrókòkò ní orí tí a mọ̀ pé ìgbára táwà lára àwọn ọmọ kéékèèké ṣùgbọ́n àgbàlagbà náà ní à ọmọ tó lọ mẹ́tẹ̀ yìí dá ọmọ dáadáa yìí wá àwọn òbí rẹ̀ wọ́n ìṣe ìyẹn rí Yorùbá sọ pé tọ̀ ìyàwó burúkú ó ṣe é ní ṣùgbọ́n àná burúkú ló kí ni o lè ṣe fẹ́ ní òṣè dálánà wọ́n á kàdà tó gbà àwọn òṣè wọ̀nyí ó gbúdọ̀ àdúgbò kọta gbúdọ̀ mọ́ ro wọ́lọ́ọ̀rù kámọ́ ro ọmọ wa obìnrin ibo ni wọ́n máa láǹdì sí ẹ mọ́ fọkàn báyìí lórí dáa ah, wọ́n ti ń tẹ̀sìn wọ́n ti ń lò dáa wọ́n ti ń ẹ mọ́ fọkàn báyìí sí o ẹ mọ́ fọkàn báyìí sí o ẹ tún mọ ṣiṣẹ́ di nínú ẹ mọ ṣiṣẹ́ tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìtìjú òní jẹ́ kó títà ni ìgbà tó wọlé lọ́dẹ̀ lẹ́rù ó ń ṣe dáadáa ìgbà tó dé 200 lẹ́rù ó ń ṣe dáadáa ìgbà tó di pé wọ́n ń parí 200 wọ́n lọ sí 3 ó di pé iná ìgbìyànjú rẹ̀ nídìí ìwé ó ń dún àtó rẹ̀yìn kí ló ṣẹlẹ̀ sí nígbà tó sá lọ bá wọn ló yá pé òun mọ problem tó ń ní ní problem tó ń ní pé òun ti díù láti má rí ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ tí òun á ah, wọn ò ní nítorí àwọn àjọ ni pé tó ń ṣe masters tó bá ti parí masters kó wá ní ọkọ̀ tó wà lórí àwọn ènìyàn wọ́n á ní ẹnìkan wá sọ fún wípé ó mọ́gbọ́n tó lè dá sí ẹ pé láàrin ọ̀sẹ̀ tó wó so ìdí rẹ̀ gbogbo olówó dà ń tó ọ̀rọ̀ mi jẹ́ àgbójọ ayé ọ̀rọ̀ mi sí seven years ló wà ní brown àwọn pẹ́rẹ́ǹtì òun bóò mọ́gbọ́ tó lè dá wọ́n lè ní ọdún pé á ókè ókè ókè mo mọ́gbọ́ tí mo lè dá bàtọ́ wá ní bí ètò àlọ́ ní bàbá rẹ̀ ọlọ́run fẹ́ bàbá rẹ̀ ọmọ yẹn ní yàrá títà yẹn ní yàrá tiẹ̀ tó ń sọ tó ní yàrá tiẹ̀ àwọn obìnrin náà ní yàrá tiẹ̀ ó wá di òru ọjọ́ yẹn níbi ìdíje aago méjì òru bọ́n yẹn ti sùkúrù màá láti ilé láti ju òun pariwo ó pariwo bàbá rẹ̀ gbọ́ ìgbò ó wá ń sá lọ sí ẹnu ọ̀nà bàbá aṣọ ohun nìkan náà níbẹ̀ lọ́rùn rẹ̀ alájí alájí ẹsílẹ̀kùn ẹsílẹ̀kùn ẹsílẹ̀kùn táàmì táàmì kàfárá ní kàfárá ní kàfárá jẹjẹ jẹjọ ẹsílẹ̀kùn tó ó wà ọjọ́ bí àbára ti sílẹ̀kùn báyìí ó sì mọ́ àbára ah, baa ah, mo ọkọ ah, mo ọkọ mo ọkọ subhanallah subhanallah subhanallah subhanallah ọ̀sẹ̀ kejì ló sọ yìí tẹ́ ẹ̀rọ pé tí ò bá lo lúùpù yẹn tí ò bá lo mẹ́tọ́dù yẹn yóò parí máa ń sá o kódà yóò bẹ̀rẹ̀ kejì ọlọ́run gbọ́n gbà tó padà sí skúù báyìí online tó tún á padà sórí ọwọ́ tó wà tó tún á dáa ju òṣìṣẹ́ tó ń dé ìtẹ́lẹ̀ gps tó wá di kí ni ó lọ torí nígbà máa dé pé psychologically èèyàn máa wà bí bọ́dà ẹ̀kọ́ òní dé èèyàn tó bá tó stage kan but internally èèyàn ní èèyàn ní mọ̀sùlá pé nìka gẹ́gẹ́ bí solution wà láì tó jẹ́ nìka ìgbọ́n àwọn ọ̀rẹ́ wa láti wà ní sọ̀rọ̀ ọmọlágbá ni àfààní ọ̀sárí ó dẹ̀ máa hàn kẹ́kẹ́ wá tó stage kan kò ní tó bá hàn kọ̀ọ̀dù dúró musa abamuna ní àbájọ pé mo ní ìṣù tó wò rí ìkan náà mọ̀ ọlọ́rẹ̀ wa mo ní lọ sí nìka tó bá ṣe nìka ó yí pé ó yàtọ̀ wọ́n bó ṣe ń sábà ó pọ̀ àkàrà máa ń padà ní àwọn ah! àwọn onímọ̀ ọ̀nà tí mo fún ọ inú sí òun láǹfààní tó ní pé gbogbo ọpọlọ ló máa ṣẹ́tù gbogbo ìmọ̀ọ́rọ̀ náà ìmọ̀ọ́rọ̀ gbá mọ́ra o ó jókòó sí fóònù túbọ̀ fi ẹkùn pẹ̀lú fóònù ẹ̀jẹ̀ kó lọ́kọ ẹ̀jẹ̀ kó lọ́kọ tó bá ti lọ́kọ ní ìsìn gbogbo àwọn wọ́nàwọ́nà tó ń yóò sí ìmọ̀ọ́rọ̀ tó ń lọ láti ẹ̀yọ̀ mí àìsí ìmọ̀ ẹni tó fẹ́ kò jẹ́ kó ní ìsìn àìsí ìmọ̀bí tí ó máa láàrín ọ̀rọ̀ ayé rẹ̀ sí kó gbogbo ṣeéṣe ọlọ́run ṣeéṣe ànábì má ṣe ó sì ń mú òpé òun ní kí n ṣe bẹ̀ ó ní ìdí ìmọ̀rú sátọ̀sì inú létọ̀ irú ọkùnrin tó fẹ́ nítorí náà ẹ dákun àwọn tá a jẹ́ hmm, tọ́lọ̀ bá fún àwọn òṣìṣẹ́ abẹ́ wa ẹ mọ̀jẹ̀ ká fẹ̀sẹ̀ yẹn wọ́n jẹ o ẹ mọ̀jẹ̀ ká fẹ̀sẹ̀ yẹn wọ́n jẹ o ó very important abẹ́lẹ́ àwọn bá sùn fún àwọn àgbáyà kó fún wa ní àgbọ̀yẹ̀ rẹ̀ gbogbo àná la mọ̀ wípé kò sí ọ̀rẹ́ àkọ̀rẹ́ kan tí wọ́n lè nífẹ̀ẹ́ ara wọn tó bí ọkọ àti àwọn òṣèlú nífẹ̀ẹ́ ara wọn kò sí ọ̀rẹ́ àkọ̀rẹ́ bí àfẹ́fà ti fi wọ́n rí wọ́n rí ara wọn kò sí ọ̀rẹ́ àkọ̀rẹ́ kan tí ó close tí ó nífẹ̀ẹ́ ara wọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ẹgbẹ́ bọ́ ṣe níta torí pé ìfẹ́ tọ́lọ̀ ọmọ fi sáàrin ọkọ àtìyàwó tó ń gún tọ̀gbọ̀n ìdùn natural love tí nǹkan mi ò bá wọ̀ ọ́ ṣùgbọ́n nípìnlẹ̀ ìfẹ́ tó ọmọ ti sáàrin ọkọ àtìyàwó ìfẹ́ ìdílé ni ìfẹ́ àdámọ́ ni àwọn náà mọ̀ nígbà àwọn nǹkan wọ̀nyí ó níṣẹ́ tí ó ṣe ẹni tí èèyàn bá fẹ́ ìlú lànà òní jù rahma ṣẹ́fà ìyó lànà ẹ̀ lójú ọkọ ò láàánú ìyàwó ìyàwó lànà ọkọ wọn ní obìnrin kan bí wọ́n gbé ọmọ rẹ̀ wá ọ̀sítà náà ló wà ló bá tó rọ̀ṣì ọkọ̀ dé ló bá kúrò ní wọ́ọ̀dù tí ọmọ wà ó bá lọ sí ọ̀dọ̀ ọkọ̀ olóòdó tọ̀tọ̀ àwọn náà sọ pé madam ẹ̀ ní dúró tí ọmọ yìí à ẹ wò kọ́kọ́ yẹ fídíò bàbá rẹ̀ náà bàbá rẹ̀ tún gbé dé odò tọ̀kọ̀ rẹ̀ the question now is kí ló ní kí ẹ pé kò fi kò fi fi ọkọ̀ sílẹ̀ kó dúró ti ọmọ torí mọ̀ yìí pé tọ́lọ̀ bá ní kọ́ mọ́ bá bẹ̀ lọ́gbó kú tọkọ bá yà wọ́n sì máa bí ìmí so ìfẹ́ tó wà láàrin ọkọ ìyàwó àgbàjà ìfẹ́ tó ní agbára ìfẹ́ tó nípa ní o nítorí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ká mọ̀ fojú rẹ̀ rẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam nígbà àdúgbò fún abúlé àmọ́ sọ́ọ̀dì à ń sọ́nà sọ́nà sọ pé yà máa ṣọ̀ṣọ̀lá ẹ̀yin ọ̀dọ́ tẹ́ẹ̀kan kúlẹ̀ gbáà tẹ́ẹ̀kúlẹ̀ ràì wọ́n ní pàtó anú ìkú ìgbà ìbànújẹ́ lọ́gbọ̀dá ní ọlẹ́sọ̀sọ́wọ́dì ó lọ níyàwó kó lọ níyàwó kó lọ níyàwó kó lọ márì fàyín náà àwọn tó ní gbọ́sọ̀ torí pé tí ẹ̀ka ti níyàwó kò ní mọ̀ wọn hàn hàn hàn hàn hàn hàn káàkiri àpọ́n ní mọ̀ wọn hàn hàn hàn ló sá mọ̀ wò gbogbo program bẹ́ẹ̀ ló mo ti síta mo ti ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó níyàwó ìbò rẹ̀ ó sẹ́ẹ̀ ló fi jẹ́ wípé ìsìláàmù tako sẹ́líbẹ́tì tí èèyàn pinnu pé pọ̀ gbogbo sẹ́líbà bá ti yá àgbèsè tí mo fi wáyé èmi èyí lórí ọmọ

kò sẹ́ tó bí ìsìtò ànábì sallallahu alaihi wa sallam ànábì gbogbo tó lọ pé ẹ̀ní ṣe mọ́tẹ́ mẹ́wàá fífi náà ìní ṣe mò ń gbà ọ́ ìdẹ̀ sí mi mò ń sùn mo sì tún fẹ́ ra mi ìwà yà mí lọ́nà láti láàpù là ó ní jẹran ó ní jẹran ànábì ni àmọ̀rọ̀ gbìgbà àǹsùn méjì kàlẹ́ ìgbà mi ẹ̀ tó bá gbórí pòǹbì tún ìlànà gbogbo àfá àwa tí ẹ̀sìn fún lójú tí mẹ́ẹ̀sìn fún lójú tẹ́kọ̀ọ́ ẹ̀sìn fún lójú tí wọ́n ráyè níyàwó wọ́n sọ fún apẹ́ súnà ni tọ́lá sọ fún apẹ́ súnà ni wọ́n dò ní bíbí àbàdà àwọn nínú tẹ́ níyàwó níyàwó bọ̀ kò sínú tí wàgẹ́gẹ́ tó pé àìmọ́ níyàwó pé tàbá túlù o súnà ní o àbàdà ni ìmọ̀mù náà wá wí kò níyàwó fọ́tí sísè àtúntàdì láyé wọ́n sọ fún gbá alákùnrin lẹ́wọ́ẹ̀sì ó sáà kìí ṣe pẹ̀lú mọ̀ mọ̀ fáwọn èèyàn tó mọ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn ó níyàwó ó ní aláàzàkàtúmú ní ẹ̀ rán mi létí mo ti gbàgbé ẹ wò lọ ọ̀sẹ̀ kejì ló jáde láyé wọ́n sọ fún wa pé súnà làwọn ń ṣe o ẹ̀sìn kún wọn lójú alámọ̀ ìlú mọ̀ ká wọn láyà wọ́n rántí pé àwọn òjíṣẹ́ àwọn tọ́lọ̀ ọba àlejò láti mú wọn sọ́dọ̀ wọ́n sọ fún wa pé kò sínú ẹ̀sìn wa kéèyàn pinnu pé òwò tí àti bàbá mi ṣe tí mo fi wá sáyé èmi stop ẹ̀ tèmi ká máa ti ìran yín bọ̀ ìran yín ká máa ti bọ̀ ó sì torí ìjẹ́ kó tèmi tún stop àìsàn tuntun ni àìsàn tuntun ni òun sẹ́lẹ̀bìtì aláìsàn tuntun ni ọlọ́ sọ́sọ́lá sọ́lá. àdáni sọ́lá sọ́lá ni wàá sọ ní fábì eléyìí ó tún jẹ́ kẹ́ ẹ sọ abẹ́ yín dáadáa àmọ́ lámì ẹsẹ̀ sì fà á lé yí bí sí à wọ́n bí sọ́ọ̀ kó mọ̀ gba àwẹ̀ ètò ìbá ti lágbára fẹ́ẹ́ ní láwùjá orúkọ ẹgbẹ́ ti máa ń pa èmi rántí pé obìnrin kan wà bí kan tẹ́bí bá gbá mú báyẹ̀ bá mú dáadáa kò ní òfin òfin kankan bẹ̀rẹ̀ níyà tó eléyìí kájẹ́ kó rìnlẹ̀ ní ẹ̀mí àwọn àtàjẹ́ ọ̀tọ̀ làǹgbàlàǹgbà ìgbìyàwó títẹ ara ẹ̀sìn wa ní ọ̀lọ́ káníyàwó ara ẹ̀sìn wa ló wà abẹ́lẹ́wọ̀n ọkọ̀ sùfáànù wọn tààlà a ti rọ gbogbo àwọn àtàjẹ́ òníyà gbogbo ká gbìyànjú láti fẹ́ ọkọ fún àwọn ọmọ wa àwọn obìnrin sábẹ ní àkàtà wa ká má fi wọ́n gbé àwọn ingó sí o àbòsí ni o ká má fi àwọn Aisha àwọn Fátímà àwọn Rùkọ́yà àwọn Sọ̀fíyà àwọn àfìfà àwọn ọmọ tóbìnrin pọ́kùnrin kankan ò sí lásọ̀ wò Sunday Okorocha ìkan nínú àwọn ìdíkọ̀ pọ́ǹtì ni ó ní yíyá ìrìnàjẹ́gúnlẹ̀ wọ́n bá jẹ́ at twelve yes Adégúnlẹ̀ kan náà lẹ́kọ̀ọ́ ó ní here in Adégúnlẹ̀ nobody party at twelve ẹ̀rọ gbórí ẹ̀ òpé kò mọ nǹkan tó sọ kò pọ́ǹtì ló gbé here in Adégúnlẹ̀ Lagos no party at twelve kò sọ́mọ ọdún méjìlá tọkùnrin òsì látọ̀ òrí l'Adégúnlẹ̀ wọ́n sọ́lá sàlám àwọn ọmọ ẹ̀rọ àfihàn àwọn ọmọ tiwa zulmun azim wallahi zulmun azim abẹ́lá ọba sọ̀fánà àtàlà kọ́lọ̀ jẹ́ àgbọ̀ yé o kọ́lọ̀ jẹ́ oyé wa o kọ́lọ̀ mọ́ jẹ́ àtàjú nípa ogun ẹ̀sẹ̀ kúrò kọ́ lè hádà sọ́fánà على إحسانه وشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فعباد الله من تمام السعادة في الدنيا أن يوفق للمرء زوجة صالحة إن أمرها أطاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها برته وإن غاب عنها حفظته في نفسها ومالها وهذا لا يمكن أن يكون إلا في ذات الدين ثبت عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ولدينها فاصبر بذات الدين تثبت يداك وقال صلى الله عليه وآله وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة هذا قصوا لهم أترى إليك فوانا محمد صلى الله عليه وآله وسلم يا رسول الله kálọ̀ obìnrin pé nínú àpẹẹrẹ wípé ìráyé wá nínú àpẹẹrẹ ìrírí ayé ti oníkọ́lọ́wọ́ bá ti ká ní ọ̀tọ́lá tó mọ̀ fún ìlú ẹ̀kọ́ tó dáa nínú àpẹẹrẹ pé ìrírí ayé wá èèyàn ráyé ṣe èèyàn ríṣẹ́ mi ṣe kọ́lọ̀ bá lẹ́gbẹ̀ẹ́ lápò fún ìyàwó tí yóò mọ̀ ríṣẹ́ kí náà látọ̀dọ̀ rẹ̀ ní jẹ́sùn ní ilé yàá àti láwọn obìnrin jẹ́ pé tán bá na ọkọ wọn láńlọ́ọ̀dù ní wá ń gba àwọn ọkọ wọn lọ́wọ́ wọn ní ọwọ́ ọ̀yà tí ó na ọkọ tààrà tàbí lè tí ò sí ẹ̀ na ọkọ ṣùgbọ́n kò sí nǹkan lè sọ kò ní gbọ́ kò ní gbà sílẹ̀ anábì anábì kó máa fara ní ọkọ rẹ̀ kó máa dún ọkọ rẹ̀ láyé ń bí kó máa kó nira bá ọkọ rẹ̀ ìdá kó máa wá látọ̀dọ̀ ìyàwó sọ́dọ̀ ọkọ ìlà kọ́lẹ̀ láha alìṣòro mìíràn. Àdébì ní àwọn ìyàwó tọ́lọ̀ ọba pèsè kalẹ̀ fún ọkọ yẹn that very husband tó rí kìsínà látọ̀dọ̀ ìyàwó rẹ̀ àwọn ìyàwó àlìjẹ́ náà tí wọ́n tọ́lọ̀ ọba ti pìdí àfún ọkọ yẹn ṣẹ́mọ̀ pé kọ́lọ̀ tó sùgbà rẹ̀ àjẹ́ náà ṣẹ́mọ̀ pé àwọn tí ayé ìṣẹ́mọ̀ pé ìdáhùn ìṣẹ́ ní òtẹ́ ṣẹ́mọ̀ pé wọ́n pọ̀ àwọn ayé nìkan tó máa àwọn kàn jẹ́ ìyá ayé àwọn tọ̀hún ni ó díẹ̀ ìyàwó wa ó pọ̀ láìjẹ́ náà ó ẹni tí ẹ̀kẹ́rẹ́ jù lá sẹ́fúntì ẹlòmíì tó tó ìgbogbo ara rẹ̀ rẹ̀ ó kú bá lè dá ìṣẹ̀lẹ̀ ọ̀rá ìṣẹ̀ ọlọ́gbọ́n máa dá ìṣẹ̀lẹ̀ rẹ̀. arábì sọ́lá sọ́lá anábì ilá kọ́lá sí azuwájú húmi ní rẹ̀ àwọn ìyàwó ní hasan àwọn ìyàwó sọ fún mọ́ fara ní o ìfarani tó fi ní ìtó kọ́ọ̀tàlákìlá ọlọ́run ní ọ̀pọ̀ ọjà ọlọ́run ní ọ̀hàn lè mọ̀ pẹ̀lú gbogbo ẹbára ní ọkọ̀ wa iná ma húwà jẹ̀fẹ́ ìlòrì nígbà ọ̀rọ̀ àlejò ní lọ́dọ̀ rẹ̀ yíó sáfún àyè parí tọ́kì ìgbé iná ó bẹ̀ kú ní ìsìn ọlọ́run gbà fún lọ́dọ̀ rẹ̀ tí gbogbo obìnrin bá ní mara ní ọkọ láyé àwọn ìyàwó tọ́lọ̀ bá pèsè fún ọkọ mùsùlùmí ẹni láti jẹ́ náà in tí wọ́n mọ̀ sọ fún ìyàwó táyé rẹ̀ múra sí o náà ní ọ̀hàn ilé mọ̀láyé iná mọ́ wájá sí ìlú nígbà àsáwọ̀ ní lọ́dọ̀ rẹ̀ ó kàn wọ́n kàn for the main time náà ni ó fi dọ́pọ̀ rẹ̀ ní sẹ́pọ̀ ní ìfàdé kọ̀ọ̀kì lé ọlọ́run bẹ́ẹ̀ pa àti ogun rẹ̀ bẹ́ẹ̀ tó wù jẹ́ tó bá ti kú lókù láyé ó bọ̀ àsọ́wọ́ àti eléyìí máa ń rí bẹ́ẹ̀ tí èèyàn bá fẹ́ obìnrin tí èèyàn bá pọ̀ sí bẹ́ẹ̀ sí. ẹ̀sìn òun náà ni gbòógì ìtàn tá a gbúdọ̀ gbé ìfẹ́ wa lé lórí lórí pàtẹ́fẹ́ yẹn kọ́sùn asílì ìpàkìkìyà ìpinnu ìpìlẹ̀ tí èèyàn gbúdọ̀ fẹ́ obìnrin lórí wípé ẹ̀sìn ni torí pé nǹkan mẹ́rin ni wọ́n fẹ́ àwọn wọ́n lè fẹ́ àwọn torí owó torí ẹbí torí ẹwà ìran àti ẹ̀sìn ànábì sọ́lá sọ́lá sọ pé pàápàá láti dì ẹ̀sìn ní kẹ́yàn láyò tó bá fẹ́ fẹ́ obìnrin tẹ́lì bá ti yàdá àkọ́wọ́ yóò bá jẹ yẹpẹ kọ́wọ́ yóò bá jẹ yẹpẹ bàtà wà ní secondary school ẹsẹ̀ làá mọ́rin lọ sí school tá a bá ti wá rí àwọn píkọ̀ tó bá gba ojú school kọjá amóhun gan àádọ́ píkọ̀ fún àwọn àmọ́ ohun tàkùn gbonyógbà Báyìí ibi tó pàrẹ́ tí ọ̀nà níwa náà ni àágbọ̀n síbẹ̀ tó yóò gbà ní ìta lọ. Ṣẹ̀mọ̀ pé tó wá ọkọ̀ kò mọ̀ pé àwa wà lẹ́yìn mọ́tò. Tàbá fẹ́ wá bọ́ọ̀lẹ̀, a mọ̀ retí ibi tí gálọ́pù wà tí yóò ti tẹ bírèkì díẹ̀. Tí ó bá tẹ bírèkì, a bọ́ọ̀lẹ̀. Tí ò bá tẹ bírèkì, tàbá bọ́ọ̀lẹ̀ lórí eré, a tún gbúdọ̀ sáré fún bíi ten seconds, a tún jọ́ọ̀bù síwájú sódà. Kó mọ̀ tẹ́lí pé imú láti nínú láti túlẹ̀ tó bá jẹ́ pé eré ta wá sáyẹn kò tó speed tí mọ́tò fi táàdùn bọ́ọ̀lẹ̀ lẹ́yìn ọkọ̀ àwà speed yèbẹ́ wà tún sí gbogbo ọwọ́ aláìsí yóò sùn yèbẹ́ ó wọ àtẹlẹwẹ̀ gẹ́gẹ́ yèbẹ́ máa tún sínú ẹ̀ tó máa tẹ́lẹ̀ bá sí àdáta yìí nǹkan ọmọba àfọwọ́ bólẹ̀ ọwọ́ bólẹ̀ yèbẹ́ ó sin ọ lọ́wọ́ tó o bá ti consider ẹ̀sìn ẹ̀sìn ní o ẹ̀sìn ẹ̀sìn súnà ó lè yẹ fi ń gbádùn obìnrin o torí pé tó bá sọ pé òun fẹ́ ẹ̀ sí tó mọ́ ń jẹ lórí àwọn obìnrin yẹn kò sórí obìnrin tí ò sí ṣùgbọ́n títí ẹ̀ bá fẹ́ wá ọ̀bíá ẹran tí ọ̀rọ̀ náà wà fún sọ́gbà ìlú ìgbà ẹran tí ọ̀rọ̀ àmẹ́rin sọ́lá sọ́lá torí pé ìpìlẹ̀ fẹ́ fẹ́ra yìí àwọn ìyàwó òun yóò tọ́jú àfààní tó ń gbádùn àwọn ìyàwó ẹ̀ tó <laughs> ń jà tàbí sọ fẹ́ bẹ́ẹ̀ àmọ́ jà dáadáa ẹnu bọ́lọ̀ mọ́ bò wá láti rí pé àwọn èèyàn bá wá parí ìjà wa tí è bá ṣe wípé ó ti fẹ́ yíwọ́ ní adé tó lọ pé ẹ̀yìn àfá wa <laughs> tó bá dá sí o ṣùgbọ́n ní sílẹ̀ ah, ó à torí pé ẹ̀sìn la kọ̀ǹsídà ìdánwò àbá wa wọ́n pè mo wá rẹ̀ mo ní aláàjì mo ní àhà mo lẹ́yìn o kọ̀ǹsídà nígbà tó fẹ́yàwó àkọ́kọ́ wọ́n ní kí ni mo sọ ẹ kọ̀ǹsídà tí bàbá wa fẹ́yàwó àkọ́kọ́ la ti kọ̀ǹsídà pé ìyàwó àkọ́kọ́ ta fẹ́ fẹ́ yìí ta bá fẹ́ fẹ́ kejì lè pẹ̀lú sí wàhálà gbogbo dáàbì rí tẹ́ ń wò pé torí ẹ̀fẹ́ àwùjẹ ẹ̀fọ́ lọ ilẹ́sì ó gbàdé gbogbo òyìnbó ó sì kí àkọsílà ẹ̀sìn làwọn àkú lọ áṣà so irú àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n ní fọwá nìkan tábàlà abẹ́ẹ̀sẹ̀ kejì abẹ́ẹ̀sẹ̀ kẹta àwọn láti tàkọ́kọ́ so bàbá abẹ́ẹ̀sẹ̀ yàrá kọ̀ọ̀kan ìyẹn mọ́ kọ̀ọ̀sílà ẹ̀wọ̀n ẹlẹ́kejì náà lórí àbálá kọ̀ọ̀kan ah! oní àfọ́ní ah, tó ẹ̀sìn náà jẹ́ mú aláàbí ẹ̀sìn náà jẹun ah! náà ó sì jẹ́ pẹ́ àmì nítorí náà gbogbo ẹ̀yin tó jẹ́ yí ìbẹ̀lẹ̀ mi ní pé àwọn ìyàwó efe fẹ́ sáńdáàdì àwọn ọ̀rẹ́ yín làwọn ìyàwó tẹ́fẹ́ fẹ́ àwọn ìyàwó ọ̀rẹ́ yín èèwọ̀n àwọn òṣèṣin o ìyàwó tó fẹ́ fẹ́ sáńdáàdì àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ rẹ ní club ó nírú ìyàwó tó fẹ́ lọ fẹ́ àrùnyẹ́ ló fi ń wọ́n báwọn ìyàwó tó fẹ́ ẹ̀bùn rẹ̀ jọjọ́ alẹ́ mọ̀ sí òru torí pé ẹ̀sùn òun náà lẹ́bi wọn gbádùn ẹ̀sìn náà ni òfin ní gbóyin lẹ́nu ẹ̀sìn náà ni obìnrin tí ó kọ orun bọ́kọ rẹ̀ tí ò ti ẹ̀ mọ̀ wípé àdíìsì kan àtúntò wípé obìnrin tó bá kọ orun bọ́kọ rẹ̀ láì ní ẹjú ọmọ ẹ̀láìkọ́ ọmọ sípè fún kílò fi mọ́ kílò kan ẹ̀sẹ̀ wo ló dá ọ̀nà wo ló dá kò dáná tọ̀tọ̀ kò wulẹ̀ gbọ́ rí gan wípé àlejò sọ wípé tọkùnrin bá pe ìyàwó ẹ̀ pé já seré ìfẹ́ tíyàwó yẹn wá kọ̀ láì sí kíyàwó yẹn ní excuse tó jẹ́ legal excuse tí sẹ̀rí àmọ́ ilé ó lè ó yọ̀ǹda fún àwọn ọ̀láìka ọmọ ìpè fún tí ló fi lọ. sẹ́wọ̀n tóbìnrin tí ò gbọ́ ọ̀rọ̀ yẹn yóò ṣe yóò mú jẹ́ ó sì yóò mú jẹ́ kódà àwọn ọkọ àti àwọn kan tọ́jú oníkéwú ọkọ àti àwó oníkéwú làwọn méjèèjì ọkọ wa sọ pé ìyàwó ìyàwó mi já ṣeré ó ní ohun ní táìmù ọkọ̀ wá sọ pé ah, bọ́sí ó ti gbà pé hadith yẹn hadith ìdáná sọ́lá sọ pé àyúrò ní kí ajọ kí náà lè ẹ̀wà lọ́ta ká hadith yẹn ti ń gbọ́ ọkọ̀ wá ka hadith yẹn tó wà tẹ̀lé àánú ha àlùmọ̀láyìká àtà àtúnṣì ha báwọn mọ̀láyìká ó mọ̀ sí pèsè obìnrin yẹn títí tí ó fi tílẹ̀ ó fi mọ́ bá obìnrin tó bìnrin ó fi jí ìgbà tó kọ́ wá ka hadith yẹn ìyàwó tó náà tó ní òun tó làmú léjì ó wọ́n tọ́lọ́kọ̀ rẹ̀ pé à ó gbò rí tẹ́lú ẹ̀ látà tó ti hà ọ̀sán là wà yìí ẹwọ gan pé ọ̀sán là wà yìí èèfún ìsálẹ́ kálálẹ́ ni ló lè fẹ́ lo hadith yẹn ló lè fẹ́ lo fún mi ṣùgbọ́n ọ̀sán là wà yìí ọkọ̀ náà wà tó gbé àà kéwù rẹ̀ ò tí ì tó tèmi tuntun sọ̀rọ̀ kájọ ké ní ṣùgbọ́n tèmi ti mẹ́jú ti ẹ lọ ọkọ̀ ló wá sàlàyé fún yí pé in tí ó ṣẹlẹ̀ nínú lọ́sùn rẹ̀ nínú ìṣòlù títí oná pè ní sífàtùlù káṣífà sífàtùlù káṣífà ni torí wípé adúlábù sọ́nì ìjìmọ̀ yàtọ̀ fi láyà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbálòpọ̀ tọkùnrin àtobìnrin máa ń ní òru náà ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn sọ wípé ọkùnrin àtobìnrin ò lè súnmọ́ra ní ọ̀sán gan kí ló dé sálọ́bí sọ́là sọ́là sọ wípé obìnrin ò gbúdọ̀ gba àwẹ̀ àgbàgbọ́ rẹ̀ yàtọ̀ sí àwẹ̀ Ramadan tọkọ rẹ̀ ń bẹ lé wà záòjì wa ha dèrò ńlá ìdí ní záòjì ha àfi tó gbàjọ̀ ń dá lọ́wọ́ ọkọ rẹ̀ sọ́kòrò rẹ̀ bọ́ ọ̀sán náà lèyẹn máa ń gbà àwẹ̀ torí pé ọkọ rẹ̀ lè fẹ́ súnmọ́ lọ́sàn-án ṣùgbọ́n torí pé ó ti wà àwẹ̀ àwí pé ó ń gba àwẹ̀ kò ní súnmọ́ kò dẹ̀ nígbà fi ṣeré kò nígbà dápara nígbà tó kọ́ wá sọ̀rọ̀ nígbà ọmọ oṣù gidi ni àwọn oṣù yìí ló wọ̀ pé ọlọ́run tí bá tún ká ṣífà nìyẹn ọlọ́run kan múyùn wá ó ti yé torí pé òun náà ló jẹ́ wípé àtìlàbíyà ìbálòpọ̀ tí ó wáyé láàrin ọkùnrin àti obìnrin òun náà ní mọ́ ṣẹlẹ̀ tó kò túmọ̀ sí wípé wọ́n lè súnmọ́ra wọn ní ọ̀sán ẹ̀wẹ̀sì kùlà fún fọ́nìmọ̀ ti láti kíìrì tẹ́lẹ̀ bá ti ẹ̀dá àkà tẹ́ ẹ bá ti bẹ̀sẹ̀ tó ayé yín ò ní dàrú ìtumọ̀ rẹ̀ tẹ́ ẹ bá ti bẹ̀sẹ̀ tó ìgbéyàwó yín ò ní ṣe yẹpọnyẹrin tẹ́ ẹ bá ti bẹ̀sẹ̀ tó ìgbéyàwó yín ò ní ṣe gbé ní ìtura àbẹ́lẹ́ ọ̀rọ̀ subhanahu wa ta'ala bímọ́lẹ́yẹ wà ní ìdílé ọ̀pọ̀lọpọ̀ yìí kó fi àlùbáríkà sí ìgbéyàwó wa kọ́lọ̀ kó fi àlùbáríkà sí ìgbéyàwó wa kọ́lọ̀ kó fi àlùbáríkà sí ìgbéyàwó àwọn ọmọ wa kọ́lọ̀ ọba àníjọ́lá kó bá fi àwọn ọmọ wa obìnrin kó bá wa pèsè ọkọ wọn fún wa kọ́lọ̀ kó bá pèsè ọkọ wọn fún wa bí mo ń ṣe ládùúgbò àwọn bí mo ṣe ń táwọn ìyàwó mi nínú ilé àwọ̀ ah, ọlọ́run jẹ́ ń jẹjọ́ ọwọ́ mi o ah, mo sẹ́rú obìnrin pọ̀ o ah ọ̀rẹ́ mi kan ní mọ́ sọ báwọn ní ah òun dààmú lórí èmi náà dààmú lórí obìnrin pọ́lọ́ mo ti bá ẹnìkan pàdé nínú fúláìtì yìí mo ń bọ̀ láti Egypt obìnrin ẹ̀kọ́ láti Oman mo wá sí àdúrà yìí mo ní àwọn ìyàwó mi bí mo ṣe máa ń ṣe sí wọn nínú ilé ọkọ tí ò bá fẹ́ ọmọ mi obìnrin bẹ́ẹ̀ tí ò bá lè dáa jù mí lọ ah kó mọ̀ kó dé sí mi kó lọ ó ní àdúrà tí mo ṣe ó lóun ọkùnrin tó ṣe láyé ó gẹ́gẹ́ fúnra àwọn tó ń fẹ́ ọkọ òun ó lè ti àdúrà yẹn wípé irú ọkọ òun kọ́ náà jogún fún ọmọ ìwọ obìnrin lọ́kọ ẹ ò fẹ́ hàn àtẹ̀mí bẹ́ẹ̀ náà wo obìnrin náà wo irú mi àti tó tó dáa jù mí lọ kò gbúdọ̀ dínkù tó dínkù sí ìjà ni o kó dáa jù mí lọ ìkọlọ̀ ọba ó pèsè fún àwọn ọmọ mi obìnrin ní ọkọ kọlọ̀ ọba àti fẹlá kó jẹ́ bẹ́ẹ̀ sí gbogbo wa gbogbo tábà wá kù sí ní kùdìẹ̀kùdìẹ̀ táwọn ìyàwó òkú à ah, ibi ayé ẹgbẹ́ bíi akọlọ̀kù ah, tó wá sí kọlọ̀kù tó wá sí ibi táwọn ìyàwó náà wá kù sí dáadọ́ ah, bá ayé ẹgbẹ́ bíi ajá ẹgbẹ́ tó yẹ ṣe lé ajá kọlọ̀kù bá tó dọ̀kú bá tán lọ sí bẹ́ẹ̀ àwọn ọmọdé ọmọ wọn abẹ́lẹ́ wọn bá sùn hàn wọn tààrà bí wọn ní wà sí inú pọ́pì àwọn olùmọ̀ wa àwọn ìmọ̀ mọ̀ alẹ́ àyè برحمتك يا ارحم الراحمين أقول قولي ما أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك قوموا إلى صلاتكم يرحمكم الله